lẹ́kùn ẹ̀ tèmi ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on Pọ́ǹbà Ìtù ṣe wà lẹ́ni thank you so much mo believe pé ẹ ti rí fídíò tí mo ṣe last tí mo ní àwọn ọkùnrin tó zẹ̀ like seriously àwọn òfin ọkùnrin oní two minutes ṣe yẹ̀yẹ́ o ṣó yẹ yín bet mójútó ara flush yé jẹ̀jẹ̀díjẹ̀dí ṣe exercise mo rú exercise tó mọ̀ ṣe mọ̀ ṣe exercise tó máa jẹ́ kó yọ̀dí kó yọ̀gẹ̀ kó yọkùn tó bá ti ṣe yẹn nǹkan ọmọkùnrin máa sá wọlé mi ò fẹ́ waste time like seriously ẹ wo fídíò yẹn then lórí títè ní èèyàn kan ló béèrè lọ́wọ́ mi ó sọ wípé meanwhile ẹ subscribe thank you gbogbo ẹ ti subscribe ẹ subscribe ẹ dẹ̀ tẹ bell nítorí tá a bá ṣe program yìí tó yẹ yín like eh, eh, alhamdulilayi on point by two kò ṣe illiterate níwọ̀nba ọlọ́run fún mi so àwọn kan míì mo morúkọ wọn ní english but mo decide láti máa sọ ní yorùbá nítorí fún more understanding wọn bíbáyìí ó dẹ̀ yẹ kó ti yé yín jù bẹ́ẹ̀ yẹn lọ èèyàn kan ló béèrè lọ́wọ́ mi ó ní upon by two ó ní tóbìnrin bá ṣẹ́yún ó ní ṣé ó máa dis ó máa scatter ilé ọmọ rẹ̀ like oyún oyún ṣíṣẹ́ kò dàbí ọmọ bíbí ó ní oyún irú ó ní mọ́ǹtì oyún tíyàn máa ṣẹ́ tó máa di pé ó ń ṣò níbi abẹ́ obìnrin o like now ká sọ wípé oṣù kan oṣù méjì oṣù mẹ́ta ó máa jáde ní nǹkan oṣù náà ó lè mọ̀ tí ó yẹ yín bẹ́ẹ̀ láì ṣe pé bóyá wọ́n lọ ti irin bọ́ o gbogbo àwọn irin sísọ tí wọ́n lò lọ hospital tí wọ́n lọ ti irin bọ́ tó wà lọ ṣe mistake wọ́n lè lọ fẹ́ ju bó ṣe yẹ lọ tí obìnrin bá wá lóyún ká sọ wípé oyún oṣù márùn oṣù mẹ́fà tó wá lọ yọ tó wọ́n lọ wá yọ bí pé wọ́n yọ bí pé èèyàn bímọ definitely ó máa ṣó obìnrin tó ti bímọ rí mo sọ fún yín lẹ́lẹ́ bíbá mo ní kíní yẹn máa contact ó máa round bẹ́ẹ̀ tó bá ti bímọ rí ó máa dàbí ẹni pé ó yí ẹ̀sẹ̀ gbẹ́rẹ́ tó ó yí ẹ̀sẹ̀ gbòsì kódà tó bá jẹ́ níwọ̀nba mo believe you understand so lórí ti tèmi òun ni pé ẹnìkan ó wá fẹ́ mọ̀ pé báwo ló ṣe fẹ́ mọ̀ pé ìyàwó ń gbádùn òun ṣòye yín eléyà á sọ nítorí ọkọ àti ìyàwó láti understand ara yín ni láti mọ̀ bóyá ìyàwó rẹ tó gbé sílé ń gbádùn ẹ̀ ṣó náà tiẹ̀ ní ìgbádùn lára rẹ̀ ṣòye yín like obìnrin àwọn obìnrin míì mọ wọn mọ wọn mọ pretend àwọn obìnrin míì mọ pretend ṣòye yín wọn á sọ wípé àwọn gbádùn ẹ̀ wọn ò sì gbádùn ẹ̀ so eh, obìnrin dídà mẹ́ta ló wà dídà ọ̀nà mẹ́ta ló wà à ń dami ara ọ̀nà mẹ́ta ló wà in fact èyí ẹlẹ́ẹ̀kẹta yẹn ó tún nira ó nípọn ó dùn jù kódà ju pé kọkùnrin dà lọ alákọ̀ọ́kọ́ òun ni màá pè ní w mi ní fi gbogbo ẹnu pé tán màá pè ní w obìnrin tó sì wà lójú ọwọ́ tó sì tó sì wà lójú ọwọ́ tó sì wọ menopause tí ọkùnrin bá ń bá ṣeré tó ń fọ ọkàn gbogbo ara gbogbo ibi tó zẹ̀ tó zẹ̀ lára obìnrin yẹn obìnrin máa w ó máa tutù díẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká pè ní oze tó obìnrin máa zẹ̀ láti jẹ́ kí nǹkan ọmọkùnrin rotate so tó bá kò obìnrin bá tó bá obìnrin bá zẹ̀ díẹ̀ ṣóyè yín ìyẹn ò sọ wípé ó zẹ̀zẹ̀zẹ̀ that is to say bóyá ó bóyá ó gbé débi ó ó kàn lè zẹ̀ torí pé bí èwo bí ìpè obìnrin ni ara rẹ̀ kó fi tutù sọ́dà kọ́kọ́ rẹ̀ fi máa ṣe nǹkan tí ó fẹ́ ṣe kó lè bá a máa dùn lọ lẹ́fi rí i pé tí obìnrin ò bá w yẹn tó zẹ̀zẹ̀ yẹn ó máa ń nira làwọn míì fi máa ń lo vaseline tó yẹ tó tí ìyàwó rẹ̀ ò bá tutù rárá tó ń lo vaseline kò gbádùn rẹ̀ o tó yẹ bẹ̀ tó bá ti di pé ó ti ó ti ń da omi díẹ̀díẹ̀ ó fi ń ṣòpé ó ti ó ti ń gbádùn yẹn so tó obìnrin tó bá di pé obìnrin kò í ṣe gbogbo obìnrin ló máa ń dé nọ́mbà two yìí zẹ̀zẹ̀ nọ́mbà two yìí obìnrin kò í ṣe gbogbo obìnrin ló máa ń dé bẹ̀ bẹ̀ percentage obìnrin tó ń jẹ́ta lákọ̀ọ́kọ́ yẹn w kí ọkọ wọn lè mọ bá a continue eré ìfẹ́ wọn irú àwọn obìnrin yẹn pọ̀ dáadáa àwọn percentage ẹlẹ́ẹ̀kejì tí mo pè ní o wọ́n pọ̀ wọn ò wọ́pọ̀ percentage àwọn tó máa ń dé s tá a bá kó hundred kalẹ̀lẹ̀ the curry la máa fi rí àwọn mẹ́ta tó ń dé level yẹn level yẹn ọkùnrin àwọn act ni act ni tí obìnrin need láti learn obìnrin tó bá ti lè dé level middle yẹn that is o tó lè dé level middle yẹn ó máa train ara rẹ̀ ṣóyẹ yín láti lè dé ibi ẹ̀sìn yẹn kò í ṣe gbogbo obìnrin àwọn míì ti ń lẹ̀ ní ẹ̀ báyìí kódà wọn ò rí ṣe àwọn ọkùnrin míì tó wẹ́ pé wọ́n dẹ̀ ní time wọ́n understand obìnrin yẹn àwọn obìnrin náà ti wá train ara wọn wọ́n ti act ni mo sọ wọn yẹn wọ́n lẹ̀ nẹ̀ ni àwọn náà ti wá mọ̀ wọ́n mọ̀ control ẹ̀ wọ́n bá wọn ṣe é ṣe é tí wọ́n bá fẹ́ ṣe kí tí ọkọ wọn bá fẹ́ dìdí ṣe kí nìyí fún wọn wọ́n á tẹ́ tó wẹ̀ kalẹ̀ lẹ̀ nítorí pé ó máa ń jáde ní bìtọ̀ ó máa zẹ̀ zẹ̀ zẹ̀ zẹ̀ zẹ̀ zẹ̀ ó máa zẹ̀ bìtọ̀ ni so àwọn tó bá ti understand ẹ gbé tó wẹ̀ kàlẹ́lẹ̀ then ìwọ lọ́kìlì ọkùnrin tó bá jẹ́ kí obìnrin dé level yẹn mo lè sọ wípé ọkùnrin yẹn lọ́kì torí pé kí ni obìnrin ò kí sábà fẹ́ fi irú àwọn ọkùnrin yẹn kalẹ̀ àwọn obìnrin tó bá dẹ̀ débẹ̀ àwọn náà ní gbàdúrà ká mọ̀mọ́ débẹ̀ because it is so mi mọ́ rúgìrì tí mo fẹ́ lò fún gan ó wà marvelous ó wà superb ó wà ó wà ẹ mọ̀ jẹ́ sòyìnbó sọ yín tèmi so ó wà so so so so sweet tó yẹ yín ó tún ju level ọkùnrin àwọn researchers gbé wọ́n ní ìtọ̀ máa ń wà ń bẹ̀ pé large percentage of ìtọ̀ ó máa ń wà ń bẹ̀ but kò kí ń ṣe ìtọ̀ nítorí as at that time fún àwọn tó ti train ara wọn ibi ojú tọ̀ tó wọ́n ti ìtọ̀ wọ́n close ẹ̀ ibi tí kinní yẹn ó ti dà ibẹ̀ gangan ló máa ṣí sílẹ̀ tó ń lè máa jáde àmọ́ ìtọ́jà jẹ́ ká mọ̀ pé ó nítọ̀ nínú. No? so ìwọ tó bá jẹ́ pé first time ẹ lélẹ́yìí tí ìyàwó rẹ express something like that mọ́ feel offended mọ́ rò pé bóyá ó ti bàjẹ́ mọ́ rò pé ó ti lọ ṣe nǹkan lò you understand nǹkan tó ṣe ni pé at least ó jẹ́ kí obìnrin derive irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo ti sọ fún ẹ pé kò wọ́pọ̀ wọ́n kó kódà wọ́n lè kó five hundred women jọ kó jẹ́ wípé ọ̀yàn mẹ́ta nínú wọn ló máa ma experience ẹ̀ bẹ́ẹ̀ àwọn larger percentage ó máa experience ti middle one yẹn tó jẹ́ pé tí wọ́n bá débẹ̀ wọ́n wà fall sí resolution náà so èyí di third one tó bẹ̀rẹ̀ pẹ̀lú s yẹn òun ni high definition o èyí o yẹn òun ni high definition w ṣòye yín so ìwọ sọ báyàwó rẹ ṣe kò tiẹ̀ tutù rárá dípò tó hó dípò tó tiẹ̀ s the highest one ó wá sí yóò ṣú ṣáàṣù ó ń gbádùn ẹ̀ kó gbádùn kankan ó kàn ń ṣe yẹn nítorí kí wọ́n lè bá a mọ́ gbádùn ẹ̀ kó lè bá a tètè filẹ̀ lọ́rùn like seriously mi ò sọ pé gbogbo ìgbà ni kóbìnrin mọ́ kó mọ́ dé level o àbí s you understand but lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ kí ẹ̀yin náà ẹ mọ́ ṣiṣẹ́ dé àárín yẹn ẹ mọ́ ṣiṣẹ́ dé àárín yẹn tó yẹ pé ìyàwó yín ó fi ó fi débẹ̀ àwọn obìnrin míì gan ò mọ nǹkan tó ń jẹ́ bẹ̀ wọn ò mọ nǹkan tó jẹ́ bẹ̀ àtọ̀ tó yẹ yín ìyàwó mi gbádùn ó ṣe yú ìyá yú ìwọ nìkan ni mo mọ̀ ìwọ nìkan irọ́ ni tí wọ́n pọ̀ nìkan ló mọ̀ ṣé bẹ́ẹ̀ náà ni nǹkan tọ́lọ̀ ń fún tó yẹ kí wọ́n mọ̀ pé tó bá ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí like we are in digital ah sí lókùnkùn mọ́ ayé ti mọ bó ṣe ń lọ ẹ̀ sọ fáwọn obìnrin pé mọ́ pretend relax so tíyẹn bá ń ṣe ìbálòpọ̀ yẹn mọ́ relax ni tó bá relax forget about all your sorrows tó yẹ wàá débẹ̀ kódà àwọn tó ti menopause mo sọ pé wọ́n ń débẹ̀ torí pé kí ni ọlọ́run ti fún wa lórí ọ̀fẹ́ natural things tá à ń kó jẹ tó ń jẹ́ kékeré tó ń jẹ́ kí ìbálòpọ̀ yìí dùn tó yẹ ìwọ tó bá débi s yẹn ò ní gbàdúrà pé kó mọ̀ ríru ọkùnrin tó ń gbé ẹ débẹ̀ mọ́ tó yẹ yín ọkùnrin iṣẹ́ wà lọ́wọ́ yín this is on point by two using my words for the spice.